lórí ọ̀rọ̀ fàǹfà tí ó ṣẹlẹ̀ ní social media lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ̀yin olólùfẹ́ mi ẹ tún gbọ́rọ̀ Saheed Ire ti dé ọmọ yín ẹ ó tọ́jọ́ mẹ́ta lóòótọ́ ọ̀wẹ́ mọ̀ pé iṣẹ́ ẹ̀yin náà lẹ́ ń bẹ̀ mí iṣẹ́ ẹ̀yin lẹ̀ jẹ́ bí ó pa mí ẹ̀yin lẹ̀ já ẹ ṣe àdúpẹ́ gbogbo ẹ̀yin ọmọ ìyá mi ẹ̀yin bàbá mi ẹ̀yin màmá mi tí a jọ sọ̀rọ̀ nípa Muyideen àti bàbá wa brọ́dà wa ẹni ọlọ́run onínúure Àgbàlá Gabriel èmi ò ní rí dípò ẹ̀ ń tèmi torí pé ẹni ìyì lèmi náà ẹni àpọ́nlé ni mí náà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 kí ni princess sọ bí àwọn ti gbọ́ mo gbọ́ pé wọ́n ra jíwa gànkan wọ́n ní congratulations much love my dear princess kì í ṣe mi kì í ṣe mi o kì í ṣe mi mo ní mo ra jíwa gan Muyideen Bódìjà Muyideen Bódìjà náà sọ pé ó ra jíwa gan o wọ́n ní wọ́n ra jíwa gan fún. my dear brother let me tell you something <laughs> this life eh? má jẹ́ kán bẹ́ẹ̀ gbá aláàánú ẹ̀ létí torí mistake ọjọ́ kan tí ó ṣe ṣe fẹ́ gbóòótọ́ ọ̀rọ̀ mo ti dé sí yín lọ́hàn ní wetin he wan use g-wagon do ah my brother má ti kanjú àwọn bàbá àwọn tó ń kí mi congratulations ti mọ nǹkan tí mo fẹ́ sọ aláyé tí wàtá láàánú ẹ bá dé clash ẹjọ settle ẹ láàrin ara yín kẹ kúrò lórí ẹ má jẹ́ kán bá ẹ gbá láàánú ẹ létí <laughs> ìyá mi ní not only g-wagon is am dey give private jet <laughs> mọ́mí you hear the mama mi rachel adé níran Bruce la fẹ́ wá cash lálẹ́ a máa enjoy a máa enjoy program yìí gbogbo wa ló máa kọ́ lọ́gbọ́n private jet tẹ pé yẹn gangan ni mọ́mì ó dà pààrọ̀ la ló máa lọ gbé àárọ̀ la àárọ̀ la friday èní ni mọ́ èní eh, oh, ni sunday Normal. lọ́dọ̀ àwa tá a gbádùn bọ̀ọ̀lá ni thursday lọ́dọ̀ àwọn tó ṣàárẹ̀ tó sick so before friday wọ́n wá gbé private jet yẹn wá ba <laughs> bàbá mi ajíbóyè túnde wọ́n ní lórí irọ́ ẹ wo ẹ má jẹ́ kí wọ́n gbá láàánú ẹ má yẹ kán bá wa gbá láàánú wa létí tó o bá ti fàyè sílẹ̀ kán gbá láàánú ẹ létí ẹni yẹn fẹ́ fi padlọ́ọ̀kì tiẹ̀ pa kó má bàa gé èèyàn mọ́ ni ẹ má jẹ́ kí ọ̀rọ̀ tọkọ tìyàwó àwọn ẹni tó bá wá dá sí nígbà tó bá forí ẹ̀ ó fẹ́ forí ara ẹ̀ fágbọ́n ni mo rò pé gbogbo àwọn tó sọ̀pọ́ọ̀tì Muyideen pé ah, Agbala Gabriel náà ó máa ṣe gbá ó máa ṣe mo rò pé gbogbo wọn ṣé tálákà ni gbogbo wọn ni mo rò pé ó yẹ kán ti ra jíwagàn fún Muyideen kọ́dẹ̀ ti bá kọ́ ẹ mọ̀ pé lé onílẹ̀ kéré báwo l'Agbala Gabriel ṣe máa máa kọ́lé onílẹ̀ kékeré ó yẹ kán ti bá kọ́ duplex six bedroom látìgbà tí ó ti sọ pé òun ò <laughs> ó ti ra kẹ̀kẹ́ látìgbà tí ọ̀rọ̀ yẹn ti ṣẹlẹ̀ ó yẹ kán wọ́n ti gba kọ́ duplex because ilé kékeré tí Àgbàlá Gabriel kọ́ yẹn wá ní yẹn ti kéré jù wáyé tó fi máa kọ́ ilé bẹ́yẹn ẹ tó yẹ kó ti lọ kọ́ mansion but a ti wà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó ti sọ pé Àgbàlá Gabriel o ẹ kò dá o kò ṣe gbà wọ́ Ọlọ́run dákun mo bẹ̀ẹ́ lọ́jọ́ ìní o má jẹ́ má jẹ́ má jẹ́ kò ṣe sáláàánú mi o má jẹ́ gbá láàánú mi létí o má jẹ́ ṣìṣe láyé mi o má jẹ́ kédìdì mi Ọlọ́run bẹ́ẹ̀ ṣe di ìwé ìdìbò dìjà má jẹ́ kédìdì mi láyé mi o má jẹ́ káyé sún mi o má jẹ́ ṣìṣe o má jẹ́ gbá láàánú mi létí Ọlọ́run o ìwọ tó bá ti yà láwùkán bẹ́ẹ̀ gbá láàánú ẹ̀ létí ọṣẹ àpàdà yí ẹ láṣìláṣì ni mo ìdí wa dẹni tó ń rìn kiri Ọlọ́run wèrè dùn wò kò ṣe bí lọ́mọ ó wá dẹni tó ń gbéṣe yẹ̀yẹ́ nínú ọjà ẹ mọ̀ pé inú ọjà náà ti pariwo ẹ̀ inú ọjà ló ti fẹ́ yẹ̀yẹ́ àgbàlá Gabriel inú ọjà náà ti wá padà bẹ̀rẹ̀ sí ní yẹ̀yẹ́ inú ọjà yẹn náà ló ti padà bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ́yà báyìí tó bá ń sọ fún yín pé ẹ má jẹ́ kán bá yín gbálẹ̀ gbogbo ẹ̀yin sọ̀pọ́tà Muyideen mo challenge yín ẹ̀yin dà ṣé ló ṣì níyìn ni gbogbo ẹ̀yin sọ̀pọ́tà Muyideen Bódìjà kò ń ṣe Muyideen àgbàlá Gabriel mo ń sọ fún yín tí n bá sọ fún yín pé iná ń jó ẹni kí n lọ iná ń jó lórí omi ẹni kí n lọ kírú ẹ̀ wá mo sọ fún yín pé plan work ni kíní yín náà mo fẹ́ sọ kíní kan fún yín àwọn wèrè kan wọ́n ń pariwo pé Àgbàlá Gabriel na Muyideen àwọn kan ní mi ti ẹ̀dá sí láti bí ẹnu ọjọ́ mẹ́ta màá fi iṣẹ́ mi lẹ̀ màá máa sọ̀rọ̀ Muyideen lórí mẹ́díà nígbà tó rí mi ò burú wọ́n pariwo pé Àgbàlá Gabriel na Muyideen àbí pé torí pé ó kéré sí now wait àwọn national union tó ń já tíkẹ́ẹ̀tì ní road ní garage kí náà máa mú dání gbowó lọ́wọ́ driver ẹgba ẹgba náà máa mú dání gbowó lọ́wọ́ ẹgba ẹ tí dosodi ẹ tí Thailand ẹ dé Mushin ẹ dé Yaba àbí ẹ dé Surulere bẹ́ẹ̀ lójú ẹlẹ́gba ẹ eh, mo bá ọmọ national union ṣe máa ń gbowó àbí ẹ eh, complain yẹn wọn ò ní complain yẹn o táwọn ọmọ national union bá fẹ́ gbowó lọ́wọ́ driver tí ò bá ètè fún wọn máa yọ kòbókò tìyà lájà ẹ wọn ò bíire kó má san gbogbo akọ́lá rí yẹn mélòó la pariwo jáde inú ẹ̀ àwọn olófo tó ń bínú ológo ah, àwa gba ìyá mi ọwọ́ tẹ fi táìpù kọ́mẹ́ǹtì yẹn ní fi gbọ́mọ sí lágbára ìjùmọ̀ rè ẹ wá ń bínú wọ́n ń bínú orí torí pé tí ẹni ọlọ́run yẹn bá ti jáde tó bá ti ní kán ràn òun lọ́wọ́ bóun fẹ́ ràn eléyìí lọ́wọ́ ayé á jáde sí wá dìde sí ọmọ ọlọ́mọ ló mọ spirit tó ń tẹ̀lé òun ọmọ ọlọ́mọ ló mọ ògo tó gbé wáyé agbára Gabriel ò ní ṣubú lágbára ọlọ́run ò ní ṣàṣedànù lágbára ọlọ́run my brother nice guy mo kí yín ẹ ṣe ọjọ́ wọ́n fẹ́ try láti set arákùnrin yẹn up so that wọ́n á lè bring yẹn down èèyàn bọ́ sínú ọjà bóríjà ó gbé mt mt kìíní lọ́wọ́ lórí ó wá ń sọ pé ẹnìkan ló dá òun padà sọ́jà ó rí ẹlẹ́dàá ẹ ló dá ẹ padà sọ́jà kò sẹ́ni tó dá ẹ padà sọ́jà nítorí pé ó dá wáyé ni kò sì ẹ́ wáyé gbogbo àwọn tí wọ́n ń sọ́pọ́tì Muyideen owó tẹ́ ẹ fẹ́ fi àwọn tó ń pariwo ń gba àwọn mt barẹ̀ àwọn olófo mo rò pé wọ́n á gbé Àgbàlá Gabriel lọ sí ó ní reason mẹ́ta kan tí mi ò ṣe ṣe program lórí wọn lẹ́nujọ́ mẹ́ta mo rò pé wọ́n máa gbé dé kóòtù ni ìgbà táwọn kan sọ pé àwọn máa sú ẹ owó tó yẹ kó fi jẹun tó fẹ́ fi gbé lọ kóòtù àwa fẹ́ wo bó ṣe máa ṣe ẹlẹ́yà sí ní kóòtù yẹn wọ́n máa ṣe ẹlẹ́yà tààrà as in wọ́n máa ṣe ẹlẹ́yà because tẹ́ ẹ bá gbé ṣe rí àwa kan wà tá a máa tẹ̀lé tá a máa débẹ̀ àjọ pàdé níbọ̀ èmi rò pé bí àjọ kóòtù yẹn la máa jọ pàdé àjọ pàdé bí kinní kan bá ṣe kinní kan kinní kan lómi lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ ó jura wọn lọ fà ó lọ fà gan tí wọn kan bá rò pé o lè jókòó sí kọ́nà kan nínú yàrá ẹ torí pé o ti wá ní péjì Facebook wàá máa parọ́ ẹ àìtú yù ọ̀gbẹ́ni wà ẹ gba làwọn ọmọ union fi ń gbowó lọ́wọ́ dírẹ́bà kò sí nǹkan tó tẹ̀yìn ẹ̀ wá kí la wá ń sọ èèyàn kọ́lé fún yàn ó wá wò pé ipò ẹlẹgẹ́ ni mo fẹ́ ká yẹ̀ dá ẹ mọ̀ pé Àgbàlá Gabriel ti mú mú ìdín gẹ́gẹ́ bí fámìlì ni ó ti mú mọ́ra gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ òun ló ṣe lè wùwà yẹn sí gbogbo àwọn tó kù ó kàn kọ́lé fún wọn ó ń jápa ni ó kọ́lé fún wọn ó ń lọ hmm, ẹ kọ́lé yìí kẹ́ máa bá ti yín lọ bọ̀ ó ti rí pé ẹni yìí ó ti damage ó nídìí ìtọ́jú ó nídìí kan fà á mọ́ra ó ní ìdí kan ó ní ìdí kan kọ́kọ́kọ́ ní sùúrù fún náà kó má bàa padà lulẹ̀ yẹn ní gbàǹjo àwa ń pariwo ẹ ẹ ọmọ thirty years náà ọmọ thirty years ọmọ oh, but ibi tábò sí wà ni pé kò sẹ́ni tó pariwo jáde pé ọmọ thirty years ó he ọmọ forty years lójú títì gbogbo ẹ̀yin tí ẹ ń blame Àgbàlá Gabriel tẹ́ ń dábìlẹ̀ lórí wà láìtàláì tí ẹ bá tọrọ ìdáríjì tó bá bímọ hundred tó bá ṣe oore ibi náà máa gbà lórí ẹ̀ wo àwọn kan wà tó yẹ pé máyà kan ṣépè fún ẹ àwọn kan wà sí ẹ pé pé wọn mágnẹ́ẹ̀tì ni ẹ wá bọ́mọ lọ́mọ ẹ wá bẹ̀rẹ̀ sí bọ́ síta ẹ bẹ̀rẹ̀ sí búlẹ̀ àwọn ìyá wèrè àwọn ìyá òsìn òkan náà wà ẹ̀yìn àgbàlá ayé rẹ̀ ìdíkàrà ẹ̀yìn tẹ̀ fi ṣe sàmá ẹ̀ bọ́ síta ẹran ayé lọ́wọ́ ń gbà yẹn ẹran ayé lọ́wọ́ ẹ̀ bọ́ síta afẹ́ rí yín ẹ̀ bọ́ síta ẹ̀ wá ẹ̀pù ìyá ń jà àwọn èèyàn nínú street àwa kan ò lè ṣe é bọ̀ ẹni tó lè ṣe yẹn jẹ́ ká forí tọ̀ ńlẹ̀ wá bọ́ síta àbí pẹ̀lú tí wọ́n ti bí gbàgbọ́ wa pé wọn ò ti ra mi blame bàbá Tinubu ẹ inú bíbélì láti máa mú ọ̀rọ̀ alẹ́ ẹ má bínú wọ́n ní bí ẹ bá ṣe rí ni a ṣe yan olórí fún yín torí pé ìyàn ọmọ ìlú jẹ́ wèrè lọ́lọ́run náà ṣe yan olórí wèrè tì yín ẹ wo etí ẹ̀ra rodo lọ́wọ́ yìí torí pé wèrè làwọn ọmọ aráàlú aláìnítẹ̀ lọ́rùn ìkà lọ́lọ́run náà ṣe sẹ́ndì ìkà bíi tiwọn pé ó yá dìde kó lọ́jọ́ olórí fún wọn bẹ́ẹ̀ ni béèyàn bá ṣe rí ló ṣe ń lólórí yìí ẹ wá jókòó ẹ ẹ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ẹ bẹ̀rẹ̀ ẹ tó yẹ kí àfàdúrà tì lẹ́yìn tó yẹ pé ó ń yọ àwọn èèyàn nínú wàhálà but ibi tí mo kàn ti blame wọn ni pé ṣé rí mo fẹ́ sọ kinní kan fún yín gbogbo ẹ̀yin ọmọ èèyàn gbogbo ẹ̀yin olólùfẹ́ mi mo fẹ́ ká kọ́ ọgbọ́n kan ní alẹ́ yìí ṣé rí ẹni tí ọlọ́run ò bá ti ṣoore fún kò sí ẹ̀dá kan láyé káfàtà ìbà Elédùmarè ìbà yín tẹ́lẹ̀dùmọ̀ rìn gbáyé lé lọ́wọ́ o ẹ má jẹ́ ń ṣiṣẹ́ ẹ má jẹ́ ń ṣe ilẹ̀ tẹ̀kẹ́ ẹ má tì mí lẹ́yìn mo bẹ̀ yín àti gbogbo àwọn olólùfẹ́ mi pátá ẹ má dàá mọ̀dà àwọn ẹ má dàá mọ̀ṣì ẹni tí ọlọ́run kò bá ti ṣoore fún kò sí ẹ̀dá alààyè kankan tó lè ṣòro fún tó bá yẹ pé yẹn lè fẹ́ gbọ́ ẹ̀yin máa sọ reality fún yín lẹ́nu ẹni tí ọlọ́run ò bá ti dá lóhùn kò sí ẹ̀dá alààyè kankan tó lè dá lóhùn ẹ gbà bẹ́ẹ̀ òun ló yẹ kí kọ́kọ́ fi ṣẹlẹ́yà láyà kọ̀ọ̀kan yẹn pé wọ́n ti ra jí wa gàn fún torí gbogbo àwọn tó bá ń ṣe noise maker lórí social media ó yẹ kí gbogbo wọn ti dáwọ́ jọ kọ́ ti kọ́ lè mí fún láàrin one week kọ́ wá ṣọ́ọ̀tì àwa ẹlẹ́nu rẹ́sọ̀ ọlọ́run ọba gbọ́ máa follow trend tó má lè ṣe yẹn is he been on this not yes ẹni tó wọ́pù tiktok yẹn ṣe rí wọ́n ti mú wọ́n ti mú programu Muyideen láti inú ṣọ́ọ̀ṣì Àgbàlá Gabriel náà ti mú programu ẹ̀ ẹ gbàgbé Àgbàlá Gabriel bó ṣe wà yẹn kò tí ì fúnra ó sì láwọn ẹni friend mi nìkan àwọn ọ̀rẹ́ bí ọ̀tá tọ́jọ́ kó mọ́ra tọ́jọ́ ń rìn tí ò tí ì fúnra pé àwọn ni agbódegbà àwọn ni informant tó ń múṣẹ́ ṣọ́ọ̀ṣì ẹ̀ jáde tó mú wọlé bíṣẹ́ yẹn ṣe jẹ́ nìyẹn but èmi àti àwọn ọmọ mi kan sọ̀rọ̀ lẹ́yìn alẹ́ àná lẹ́yìn ìgbà tí mo kọ́ọ̀lù business kọ́ọ̀lù tán mọ́mì yẹn ní gbogbo àwọn ọmọ táwọn ràn lọ́wọ́ pátápátá àwọn ti lé wọn dànù oníkálukú máa lọ ẹ mọ̀ nǹkan tí bàtà Àgbàlá Gabriel já sílẹ̀ ṣá mo mọ̀ mọ̀ tún mú ọ̀rọ̀ kò yẹ kí n sọ̀rọ̀ yẹn lálẹ́ ọ̀tọ̀ nìkan tí mo fọwọ́ ṣe bá báǹsì lórí nǹkan tí mo fọwọ́ ṣe ń sìn kò yẹ kí n mọ̀rọ̀ yẹn wá ẹ mọ̀ nǹkan tí ọ̀rọ̀ Àgbàlá Gabriel ti dá sílẹ̀ ṣá ẹ mọ̀ nǹkan tó ti dá sílẹ̀ ṣá ìwọ ọmọ tálákà wo orí ẹ ló máa bẹ ṣé kó lọ múra sọ̀rọ̀ ẹ o pé bóyá ẹnìkan máa gbé ẹ sílẹ̀ ẹnìkan máa gbà ẹ là wọ́n náà ló máa ń gba everybody là o kò sẹ́ni tí ò ní ìdí ẹ̀pù o so ìwọ tó bá ti jọmọ tálákà ìwíṣí wẹ̀lẹ̀ lọ́wọ́ ẹṣẹ́ dáadáa kó lọ́ máa bọ́rí ẹ̀ dáadáa kó lọ́ máa ṣe tutù gidi kó rí ẹ lébẹ̀ gbogbo àwọn tó wà lọ́dọ̀ tèmi mo ti ṣe kí ni mo ti fún wọn ní red card ìyálà ìyá anybody yes mi lè parọ́ gbogbo àwọn tó wà lọ́dọ̀ tèmi ń bí kájẹ̀ gbà pé ẹ lọ notice àwọn ọmọ tálákà ọlọ́run tálákà pé méjì o tálákà ayé wà tálákà ọlọ́run wà o tálákà ayé ń tiẹ̀ wọn kì í sábà wọn kàn máa ń lọ́jà tà wọn máa rówó wẹ́rẹ́wẹ́rẹ́ wọn lè má lówó púpọ̀ o bọ ebi ò ní pa wọn bọ ṣe rí tálákà ọlọ́run lẹni tó jẹ́ pé ó tòṣì ayé àtọ̀run ni àwọn èèyàn ọ̀dẹ̀ rí débi kó máa rí ṣàánú fún àmọ́ ó wà láyé bí aláìsí tálákà ọlọ́run ni irú ẹ̀ ni mú ìdí yẹn àti sẹ́ẹ̀tì àwọn tó support ẹ̀ irú sẹ́ẹ̀tì wọn yẹn tẹ́ ẹ bá ṣe gba oore fún wọn ẹ máa padà gbabilé lórí nítorí pé tálákà ọlọ́run ni ọlọ́run ni òṣòre fún kì í ṣayé ṣe mọ̀ pé nǹkan tó bá lọ́wọ́ ayé nínú la máa fẹ̀bẹ̀ àgbà tì ẹ má gbàgbé nǹkan tó bá lọ́wọ́ ayé nínú náà máa ń fi ẹ̀bẹ̀ àgbà tì bọ̀ nǹkan tó bá lọ́wọ́ ọlọ́run nínú kò ní solution o torọ́ ọlọ́run wa máa wò pé àwọn màláìkà mi tí mo ní kọ́ máa ṣòre fẹ́ nìyí tí wọ́n wá dédé dìde pé màá fi ẹ̀ṣẹ̀ sìn sáà èmi náà ti ń rí báyìí pé ọmọ kan wà tí mo máa ń gbé sínú mọ́tò mi kò sọjọ́ tí bá ti gbé sínú mọ́tò mi tí mọ́tò mi ò kí ń bàjẹ́ kólíkálukú oníkálukú tó bá fẹ́ ṣe oríire tó bá jẹ́ tálákà lọ múra sọ̀rọ̀ ara ẹ̀ kò sẹ́ni tó kó bá ẹ báyìí lọ́wọ́ ilé ìtẹ́tí ṣe fàgbàlá Gabriel ṣe rí ẹni tí ọlọ́run bá bá gbéga tí èèyàn kan bá fẹ́ fi ṣe yẹ̀yẹ́ tó bá fẹ́ fi ṣe ẹlẹ́yà ọlọ́run máa jẹ́ kó yẹ pé rárá ẹni yìí kì í ṣe ẹni tí a lè ta ẹrẹ̀ bá ẹnì kì í ṣe ẹni tá a lè ba ayé ẹ̀jẹ̀ máa dúró tì bọ̀ má kàn fi àmì mi hàn lára ẹ̀ wípé kó má ṣe bẹ́ẹ̀ mọ́ òun lọ́lọ́run ṣe fàgbàlá Gabriel yẹn ọ̀gá máa wojú èèyàn tó máa ṣoore fún ẹ̀yin màmá mi ẹ̀yin ìyá mi àwọn míì wà nù ayé màá tún sọ màá tún sọ pé àwọn míì wà nù ayé tó yẹ kí tẹ́ ẹ bá ṣoore fún wọn nǹkan call tí receive lórí àwọn ọmọ tálákà tí wọ́n gbà sílé wọ́n wá délé tí wọ́n wá yọ ọkọ mọ́ wọn lọ́wọ́ wọn ò ní fẹ́ ṣiṣẹ́ ilé wọn ò ní fẹ́ ṣe anything lẹ́yìn kan ṣáàjì kan jẹun ìyá mi kan sọ pé àwọn ọmọ ọmọ kan tọ̀ sílé ó ń gbé lọ́dọ̀ àwọn àwọn náà rí he ni o ọmọ yẹn ń gbé lọ́dọ̀ àwọn ó ń tọ̀ sílé àwọn wá mú lọlé aláàfáà pé kán bá òun tọ́jú ẹ̀ kó má bàa tọ̀ sílé mọ́ ìgbà tọ́mọ yẹn máa bú àwọn wọ́n níṣe ló máa wọn lọlé babaláwo tó lọ fi wọ́n ṣètùtù ẹ̀yìn ìyẹn mọ̀ gbà míì ìyá ẹ̀ wá ní à lágbájá Sunday Sunday náà ti ẹ̀ korúkọ ẹ̀ pé òun tọ̀ lé la ṣe gbé ẹ lọ pé kí ni wọ́n dẹ̀ ṣáájú fún ẹ ò dẹ̀ tọ́ lé mọ́ wọ́n wá yakọ mọ́ wọn lọ́wọ́ wọ́n ní tó bá dé inú ṣọ́ọ̀bù wọn bá àwọn kankan máa sáré ẹ má bínú gbogbo ẹ̀yin tẹ́ ń kọ́mẹ́ǹtì pé mi ò dárúkọ péèjì mẹ́ta ni mò ń lò orúkọ dẹ̀ pọ̀ gan kò ní bàjẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ń kọ́mẹ́ǹtì ẹ jẹ́ ẹ wo ẹ wo oore níwọ̀n o rọra ṣe rọra ṣe o everybody tó bá fẹ́ ṣe oore rọra ṣe ọlọ́run kò jù bẹ́ẹ̀ lọ ẹ wo bàbá mi kẹ́rí ẹni tí ọlọ́run bá padà lẹ́yìn ẹ̀ pé kò ní jẹ́yàn àwọn míì ẹ̀gún ni ẹ̀gún ìdílé wọ́n ti sọ fún wọn pé wọn ò ní jẹ́yàn láíláí ẹlòmíín wà wọ́n ti ṣépè fún generation yẹn bọ́ ìgbà tán ṣépè yẹn eré ló máa kà á sí ìdí nìyẹn tí mo fi máa ń sọ fún tọkọtìyàwó pé kí ẹ dákun kẹ dábọ̀ ìbínú tó bá ń bẹ lára yín ẹ jẹ́ kó máa mọ lọ́dọ̀ yín ẹ má máa fi ṣépè fún àwọn ara yín ẹ má máa fi ṣépè fún ara yín màmá mi Christiana Ìbùkún mo ń sọ fún yín pé kì í ṣe pé bóyá ṣe bọ́mọ tálákà náà lèmi tí mo ń sọ̀rọ̀ yìí ọlọ́run gbé mi dìde ni ó wù ọlọ́run kó gbé mi dìde ni àmọ́ ṣe rí àwọn tálákà ayé nìyẹn làwa kì í ṣe tálákà ọ̀run ṣe rí tálákà ọ̀run kò sẹ́ni tó máa rí débi kó máa rí ṣàánú fún tó bá tún wá ṣèṣì ré èèyàn tó máa ṣàánú fún wa tó fi ibi ṣó gbogbo àtẹni tó ti ṣoore fún mi rí àtẹni tí ò ṣe tó ń fojú rẹ̀ wò mí ayé gbogbo yín kò ní bàjẹ́ lọ́sàn-án lóru láíláí ìwọ tó bá ti ń ṣaláìmoore àwọn èèyàn bẹ̀ sí ń sá fún ẹ wọ́n ti mọ̀ pé ìkànnì ẹ judgement aláìmoore dàbí judgement apààyàn ni ó dàbí ẹni tó gbé odidi aláìmoore ẹ̀dá ìdájọ́ ẹ̀ dàbí ìdájọ́ ẹni tó gbé odidi èèyàn báyìí tó dẹ̀ jù sínú náà bá aláìmoore ẹ̀dá ṣe rí nìyẹn ìwà aláìmoore ẹ̀dá táì níbo ni ìyá ok ah flashback wọ́n ní flashback yìí ó hètì ọ̀kan lọ́mọ <laughs> burúkú burúkú mi mọ̀kọ́ tó ń jọ papọ̀ for the first time tí màá rí mẹ́sẹ̀gì wọn bí Saheed kó bá wa béèrè lọ́wọ́ Muyideen pé níbo ni ìyá rẹ̀ wà ẹ tiẹ̀ ká kọ́kọ́ béèrè ìyàwó ẹ̀ náà ẹ ká kọ́kọ́ farabalẹ̀ béèrè ìyàwó ìyàwó bá ti jápa báyìí báyìí aláìmoore ẹ̀dá ṣe máa ń padà rí nìyẹn tá a bá ní ká máa béèrè ìyá ìyá ẹ̀ tó ti sọnù tipẹ́ ẹ mọ kọ́kọ́ ni ọlọ́run ò fẹ́ gbé mú ìdí dìde kí ìyá yẹn má bàa jèrè ọmọ ni gbogbo wa tá mo fẹ́ sọ̀rọ̀ statement kan lálẹ́ yìí ẹ má dẹ̀ bínú statement tí màá sọ lálẹ́ ẹ mọ̀ yín pé ikú tó pa Mohbad tẹ́ ń wá kiri tẹ́ ń pariwo Mohbad o Mohbad o justice for Mohbad justice for Mohbad ò sí lọ́wọ́ ìjọba kankan ẹ̀ àwa èèyàn láàlọ́ observation dáadáa ẹ̀ mọ̀ pé torí ìwà ìkà tí ìyá Mohbad ti wù sí bàbá ẹ̀ lọ́lọ́run òfin fẹ́ yẹ kó jèrè ó tó àsìkò tí ìyá Mohbad tó ṣe ń gbọ́ kó sọ pé ó fẹ́ ra fridge ó fẹ́ ṣí ṣọ́ọ̀bù fóun ó fẹ́ ṣe gbá ọlọ́run dẹ̀ mọ́ ọmọ yẹn kúrò ọlọ́run pa ọmọ yẹn torí pé ọlọ́run ò fẹ́ kó jèrè ẹ̀ pàtàwọn èèyàn mi ì fẹ́ sọ̀rọ̀ yẹn ti pẹ́ mo kàn dákẹ́ mo rò pé mi ì tí ì rí èèyàn tó máa tí orientation ẹ̀ máa kún débi pé ó máa mú point yẹn jáde mi ò dẹ̀ kí ń bẹ́ torí èmi ò kí ń ṣe blogger àwọn èèyàn tẹ̀ ti wá sọ mí di blogger báyìí mi kì í ṣe blogger o musician ni mí olórin ni mí Yorùbá Nation yẹn ló bẹ́ǹdì iṣẹ́ yẹn díẹ̀ mo ẹ̀ṣẹ̀ wá ń padà sórí ẹ̀ báyìí kó ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó ti ń sẹ́ẹ̀tì bọ̀ ẹ ṣáà ní sùúrù ẹ tó bá ń gbéyàwó bọ̀ wá bá kì í garùn mi kì í ṣe blogger láéláé àmọ́ gbogbo ẹ̀yin blogger wa Ọlọ́run kò ní pa yín ẹ̀ ní rí dààmú Ọlọ́run ò fẹ́ kí ìyá Mohbad jèrè ọmọ lọ́lọ́run ṣe yọ ọmọ yẹn kúrò pé àní óyá óyá torí pé a ti kọ́ a ti kọ́ pé gbogbo ìwà ló lẹ́san ọkọ má pa ìyàwó ẹ nítorí property ìyàwó má pa ọkọ ẹ nítorí property torí pé tí àlọ́ bá lọ àbọ̀ ń bọ̀ ẹ̀yin ọmọ ìyá mi ẹ jẹ́ ká máa ṣe dáadáa síra wa ṣe rí ìran àfi ibi ṣó lóore ẹ́ nǹkan tó bá ń jẹ lọ́wọ́ báyìí ni wọ́n mọ̀ tó bá ti jẹ́ tán ẹ sọ pé ó ti lọ sáyìn bẹ́ẹ̀ ṣe máa dá wọn mọ̀ nìyẹn ẹ ẹ àwọn wá dúpẹ́ orí ẹ máa wo bí ìyàwó ìdí ìṣe ń dúpẹ́ lọ́jọ́ yẹn kò jọ pé ó ń sunkún kò jọ pé ó rẹ́rìn kò jọ pé ó ń ṣe yẹ̀yẹ́ ojú ẹ ti dá ìgbà tó jẹ́ pé ó lè ní wọn àwọn abẹ̀sí ń ṣe àdúrà bí èpè fún ọmọ wọ́n bẹ̀ sí ṣe àdúrà fún èpè bí èpè pé irú obìnrin bíi tiwọn náà ni mú ìdí wa ọlọ́run dẹ̀ wá gbàdúrà yẹn because lady yẹn dáa àwọn kọ̀ọ̀kan wà lára lẹ́nu Àgbàlá Gabriel tí ò sọ jáde mi ò dẹ̀ ní bá sọ bọ̀ ó wà láàrin òun àtọlọ́hun táwọn èèyàn ò gbọ́ tí Àgbàlá Gabriel ò sọ jáde lórí ọ̀rọ̀ mú ìdí bọ̀ mi ní bá sọ torí kò rán mi pé kí n sọ kò fẹ́ kò fẹ́ túṣu désàlẹ̀ kòkò débẹ̀ ó ṣe àwọn òpè wo máa lọ ẹ wò ipò kípò tẹ bá wà ẹ má mú aláìmoore mojú ọ̀nà ọ̀la yín o ẹ má mú aláìmoore mojú ọ̀nà oríire yín o olórí burúkú láláìmoore o ìka èèyàn láláìmoore ẹ̀dá o hate who hate you value who value you follow who follow you and be wise and smart ẹ má wẹ̀yìn tẹ bá ń rìn wẹ̀yìn rẹ wò bó lọ́mọ ogun bó lọ́mọ ogun wẹ̀yìn rẹ wò olórí burúkú làwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ wẹ̀yìn rẹ wò abánijẹ banijẹ wẹ̀yìn rẹ wò ìka èèyàn ewúrẹ́ tó ń tẹ̀lé kìnìún tó ń tẹ̀lé ewúrẹ́ wẹ̀yìn rẹ wò smart mo sọ fún yín ṣe rí your best friend yín gangan tẹjọ ṣe wọléwọ̀de ṣe fẹ́ gbọ́ best friend best friend yín tẹjọ ṣe wọléwọ̀de ẹ fúnra sí kẹ́dẹ̀ be careful about see finish ẹ má jẹ́ kí inú yín dùn débi pé ọ̀rẹ́ mi ni i trust her ah ọ̀rẹ́ mi ni a ti jọ wà láti kékeré ah ẹ fẹ́ finá sórí òrùlé sùn nìyẹn ẹ má sòótọ́ ọ̀rọ̀ fún yín ẹ má gbé yín débẹ̀ ẹ má ẹ má ẹ̀fà dàrú ẹ̀ láṣàlá yé yín pé ọ̀rẹ́ àti kékeré ni kò lè dà mí ẹni tó sì ń tẹ̀lé yín ó ní nǹkan tó ń wà ọjọ́ tó bá gé ni ẹ̀tàn lẹ́ máa mọ̀ pé bàbá ńlá wèrè ni ẹlòmíín dẹ̀ wà wọ́n ṣáà àṣírí ẹ̀ làwa fẹ́ máa mọ̀ ọ̀gbọ́n nílé ikú sọ fẹ́ yẹ ọ̀gbọ́ nílé egun sọ fóró ìbá yín o àìtú àlè èèyàn náà ń pè bẹ́ẹ̀ etí ọba nílé etí ọba lóko my sister tẹ́ bá fẹ́ kẹ́mi yín gùn ẹ my brother ṣé ń gbọ́ mi tẹ́ bá fẹ́ kẹ́mi yín gùn ẹ fàṣírí yín sínú ara sínú ẹ̀mí yín ẹ lọ́rẹ̀ẹ́ tí bá ń sọ fún yín mi sáyé ìdílé náà mo lè sọ fún yín pé you don't have friend my brother you don't have friend bẹ́ẹ̀ ṣe ń wò mí ìgbà wọ́n máa mọ̀ po mi ló strong jù ẹ eh, lọ́rẹ̀ẹ́ tẹ bá fẹ́ gbọ́ máa sọ fún yín you don't have friend you don't have friend tó bá lè fẹ́ bá mi jiyàn ókè pẹ̀lẹ́ tiẹ̀ bọ̀ ọjọ́ tó bá délẹ̀ ẹ eh, eh, àpótí ni mí ilé làpótí ìjókòó dèdì òun lọ̀rọ̀ mi bí mo ṣe wà yìí ọ̀ àìmọ̀ ó kọ̀ ẹ̀pẹ́ nu tàwa kọ̀ bò ni bọ̀ ọ̀dẹ́ bá ti sọ màá kọ̀ máa rẹ́rìn ni pé ọ̀ tá a bá ń sọ fún yín pẹ́ lọ́rẹ̀ẹ́ ẹ má finú tọ́yàn má gbára léèyàn gbára lọ́lọ́run ẹ má gbára léèyàn ẹ gbára lọ́lọ́run mo tún tún sọ lẹ́ẹ̀kan sí pé má gbára léèyàn gbára lọ́lọ́run torí tẹ́ ẹ bá gbára léèyàn ẹnìyẹn ti ayé ẹnìyẹn ti bàjẹ́ pẹ́ gbára léèyàn èyàn <laughs> àbìdí yàn yàn wọ́n ní sétí ò bá gbọ́yìn kì í inú kì í bàjẹ́ ọlọ́run kan la rí inú ròde nínú ayé yìí olóyè kí n máa gbẹ́ lómi ìdíbẹ̀ pé ṣúwá èmi kan try ni o wọ́n ní àwọn ẹ̀gbọ́n ọmú ìdí nǹkan ọmọ ìyá ọmú ìdí ìdà ayé yín á dá mọ́ mi mi Mrs Fúnmiláyọ̀ tẹ́ ẹ bá ní kẹ́ ẹ wojú ọ̀rọ̀ yẹn dáadáa ẹni tí ò ní fọ̀n lè kan ná tálákà tó fẹ́ bólówó jà ẹ tí ò ní fọlé kan náà tí ò ní ibi tó ń rìn olóyè kí n máa sọ pé kán ta ilé yẹn kán kówó ẹ̀ fún kó lọ́ọ́ fi bíúdì ibò míì kíkiri kí mátà yẹn kó lè kúrò ní ọrùn Àgbàlá Gabriel tó bá láìkì ara ẹ̀ tí ó bá dé láìkì ara ẹ̀ fine mi ì ní tu sọ mi ì fẹ́ tu sọ mọ́ bọ̀ kọ́mẹ́ǹtì àwọn èèyàn mo rí pé lórí Àgbàlá Gabriel ni àwọn èèyàn kọ́mẹ́ǹtì sí òun dẹ̀ kọ́ ni mo bá wáyé mi kàn fún wá ṣí everybody létí ni ká ṣe orí ṣe ìyá mi ọlá ìtàn bẹ́ẹ̀ ni ayé tó tó àkámọ́ra à ẹ bẹ̀rù ayé kẹ̀ ẹ mọ̀ kan tí wọ́n ń pè ní ayé ni ayé tó á tó wà wájú ẹ̀yìn association ni ẹ mọ̀ kọ́tọ́ dẹ̀ ń pè ní association ni ó lọ fà ibi tí nǹkan tí ń ṣe tẹnìkan oh god ayé tẹ bá fẹ́ kẹ́mi yín gùn sẹ́ẹ̀ nǹkan tẹ bá jẹ ẹ jẹ́ kó mọ nínú yín nǹkan tẹ bá mì ẹ kó mọ nínú yín tẹ wá dúró re especially èyí tẹ̀ ń ṣiṣẹ́ lọ́fíìsì ẹlòmíín wà ìgbà tí dààmú bá tó dé ba lọ́sẹ̀ṣẹ̀ máa máa sá kiri mo bojú brọ́dà mi kan jẹ́ lẹ́nu jọ́ mẹ́ta ó ti pẹ́ tán ti díẹ̀ mú mímọ́ mo rò wọ́n wá rí ṣẹ́kìn wọ́n ṣẹ̀ wá rí nọ́mbà mi wọ́n wá wá rí mo sáré gbá wọn bílì bílì yẹn pọ̀ mo dẹ̀ wọ́n mọ̀ ṣe bẹ́ẹ̀ àṣẹjọ́ à tẹ́lẹ̀ tó wáyé tẹ́lẹ̀ ni ó kéré gan ìgbà tó jẹ́ tẹ́lẹ̀ tó kéré yẹn ṣé mo rí yín mo á bojú wọn jẹ́ mo mọ̀ bojú wọn jẹ́ ni àwọn náà máa wo fídíò yìí mo dẹ̀ ti sòtọ́ ọ̀rọ̀ fún wọn náà pé mo mọ̀ bojú wọn jẹ́ ni yes mo mọ̀ bojú wọn jẹ́ later tí bá ti wá rí i pé ìkíní ìfẹ́ get wọn down máa padà dá sí i ọmọ ọkọ bojú wọn jẹ́ ni pé aláyé wa tí wà tèèyàn bá jọ wà tó dẹ̀ fi inú kan bá ẹ lò má rò pé ó jọ́ dẹ̀ ìyàwó tó ń tẹ̀lé ẹ tó yẹ pé tó bá ti ba wíwá àti ọjọ́kọ̀ á lọ máa sunkún ó láìkí ẹni o kò ń ṣe pé kò sété nínú ẹ o kò ń ṣe pé kò lọ́gbà lórí o ìsítà kó yẹ pé pọ́nrán yín ló dùn tàbí kó yẹ pé ó kọ̀ wò pé òun ẹni yìí àgùntàṣọ lò àwọn ọmọ àwọn míì máa wà tó yẹ pé wọ́n máa appreciate kì í ṣe pé ó yàn ọ̀dẹ̀ ọjọ́ tó bá ti jẹ́ kó mọ̀ pé ọ̀dẹ̀ ni tó bá ti gbọ́n mọ́ ẹ lọ́wọ́ sọ pé ó ti lọ ọkọ lé yín tó máa ń tètè dé láti ọ́fíìsì sísítà ẹ tètè mú ẹ mú ìwà yín ìwà yín nípa lọ́ọ̀kì o ẹ tètè lọ́ọ̀kì ẹ ẹ tètè tí pa ẹ fi ìwà yín gidi ẹ fi túṣe tọkọ yín tó dé lálẹ́ ẹ jẹ́ kó ń jẹ gbóná ẹ fi ìkúnlẹ̀ gbé fún ẹ má ti jẹ́ kó bọ́ṣọ ọlọ́run ẹ bọ́ fún ara yín àwọn ọmọ dóni dóni wà ń ta wọ́n ja wèrè gan ẹ wo àwọn ọmọ kan wà ń ta báyìí tó yẹ pé gbọ́kọ̀gbọ́kọ̀ association ni wọ́n kóra wọn jọ ni ẹ gbà bẹ́ẹ̀ tẹ bá fọkọ yín tàfàlà tó bá bá yín gbà mú ta tó fún ní dọ́gì àti tírí sọ̀nà àtàwọn kankan tó lágbára tó ja wèrè ẹ gbàgbé ẹ tún rí mọ́ ti lọ nìyẹn o so ẹ tẹ tabalẹ́ni tó ń ṣe wá lóore tó bọ̀ fún wa ẹ tètè yẹ ká ṣe kíni ẹ ká mọ̀ pé hmm, dansaki ẹ ká tètè mọ iye ẹ̀ ó lè jẹ́ ìyàwó yín ó lè jọkọ yín ó lè jọmọ yín ẹ tètè mọ iye ẹ̀ ọjọ́ tẹ bá ti jẹ́ kó mọ̀ pé ọ̀dẹ̀ ni yéè sọ́kó ti lọ. ẹlẹ́ẹ̀kejì ẹ wo relationship relationship mo fẹ́ sọ̀rọ̀ kan mo lè fẹ́ kí gbogbo yín kẹ́ gbà bẹ́ẹ̀ ó lè jọ ọ̀rọ̀ tó le létí yín ṣé rí ariwo tẹ́ ń pa léra yín lórí níbi wedding yẹn ẹ́ tẹ́ bá tí ẹ yẹ kí n kọ́kọ́ sọ kinní kan fún yín on a traditional way ni màá dẹ̀ fi sọ fún yín ṣẹ́rẹ́ tó bá ń ṣe wedding aláriwo wedding tẹ̀ máa pa tẹ̀ máa ó dà ó dà ó ẹ bá jẹ́ kí n jìnnà ṣe mọ̀ pé wọ́n ṣe wedding court wedding fún Muyideen àti ìyàwó ẹ̀ torí lè ṣe ẹ̀ṣẹ̀lẹ̀ ní tí n bá fẹ́ sọ ti tẹ́lẹ̀ yẹn fún yín ó lè lé létí yín ẹ lè má tètè fẹ́ understand ṣe mọ̀ ṣe wedding ṣe mọ̀ pé pásítọ̀ gbogbo wọn náà ló so wọ́n pọ̀ tí bá sọ fún yín pé kò sẹ́ni tó rìnà Ọlọ́run ló rìnà àwọn míì á máa bá mi jiyàn ṣe mọ̀ pé gbogbo yín tẹ́ ń wò mí ṣe máa jẹ́rìí sí ṣé mo ń parọ́ olóyè kí n máa ń gbé àwọn yìí pọ̀lọpọ̀ débẹ̀ pé ẹ kò sẹ́ni tó rìnà ọlọ́run ló rìnà ọlọ́run lọ́ba tó rìnà kò sẹ́ni bọ́dì tó àwa ọmọ èèyàn kọ̀ láì di àní ọlọ́run kọ̀ fún àwa ọmọ èèyàn ní kíni ó kọ̀ fún àwa láì di àní a lè gbọ́n tọ́lọ́run láéláé bá jẹ oníṣẹ̀ṣe o bá jẹ kíní kan whatever anything tó bá kọ̀ jẹ ọlọ́run kọ̀ flash yẹn láì di à kódà kò fún wa kó kọ̀ flash yẹn láì di àní torí pé lè máa yé tán ẹlòmíín ṣe wedding aláriwo nígbà tó dẹ̀ ń ṣe yẹn bó ṣe ń gba ìbéèrè lọ́wọ́ ọlọ́run ba ló ń gba àpè náà lọ́wọ́ ọlọ́run ba ló wá ń gba ẹ̀gún lọ́wọ́ ọmọ aráyé torí pé ọ̀pọ̀lọpọ̀ ló wá bí wedding yẹn tó ń wíṣì ẹ wẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló wá fún ẹ ní gift tó yẹ pé àdánwò wà nú ẹ nǹkan tẹ́ ẹ máa sìn nìyẹn tẹ́ ẹ bá ṣọ́ra tẹ́ bá rẹni tó ṣe tẹ́ bá tún wá rẹni tó jókòó tó ṣe wedding ní pálọ̀ ẹ wọ́n á tún bẹ̀ sí tẹ̀yìn bọ̀lẹ̀ wọ́n á ní wọn lówó ló jẹ́ kán rọra ṣe ní ráńpẹ́ wọ́n á ní wọn lówó ní nǹkan tó máa sọ nìyẹn bọ̀tẹ́ bá fẹ́ ṣọ́ọ̀kì wọn bá kan tẹ́ bá fẹ́ ṣe wedding yẹn ẹran tẹ́ bá pa gbogbo ẹ fi ṣe sàrà àdànù wáyé tó wá jẹ́ pé a máa ń péjọ ṣe wedding ni a kì í péjọ tó bá fẹ́ divorce ẹ mọ̀ pé ọjà tó bá fariwo rà a tó bá dalẹ̀ ó máa ń túká ni kó tó dalẹ̀ àti bẹ̀ sí túká òun ni mo ṣe máa ń sọ fẹ́ lómi pé tí èèyàn bá mọ̀ nípa tradition tó jẹ́ confam o tí confam bá wà lọ́wọ́ ẹ̀ inú ayé ẹ̀ náà ti máa kọ́kọ́ mọ̀ pé confam wà lọ́wọ́ ẹ̀ tí èèyàn bá mọ̀ nípa tradition ṣé ká má tanra wa òye ayé díẹ̀ òye ayé kò lè yé tán o kò sẹ́ni tó mọ̀ rìn torí òní mi o kò lè yé tán bọ̀ tó yá yá yé díẹ̀ let me just say seventy five percent torí orí àpé àmọ̀ wàá wù àmọ̀ ṣe àmọ̀ ọ̀rọ̀ àmọ̀ rìn àdẹ̀mójú ilẹ̀ àdẹ̀tú lọ́gbọ̀n àtújọ́ lọ́gbọ̀n ọ̀nú nǹkan tó wà ń bẹ̀ ni nǹkan tá ẹni tó bá wà tradition tó bá wà spiritual fi máa ń yàtọ̀ sí ordinary person ni but síbẹ̀síbẹ̀ nǹkan flashing lásán lélẹ́yìí tó ọlọ́run fún wa ọlọ́run kan dán wa wò ráńpẹ́ ni à ń káṣí kúrúsì ni o bọ̀ nínú kúrúsì yìí oníkálukú máa mú tiẹ̀ lọ lé nínú kúrúsì yẹn torí gbogbo àwọn tó ń jókòó tó ń bú àgbàlá Gabriel lórí ọ̀rọ̀ Muyideen ó yẹ kán ti ra jíwa gan fún ládùúgbò gbogbo ariwo tó sóònà ṣìmẹ̀kà ni wọ́n mt barẹ̀ ni wọ́n àṣọ olóṣìbí ti Muyideen náà ni wọ́n bíi ti Muyideen olóṣìbí ti Muyideen tó ń gbèjà yẹn náà tiẹ̀ ni wọ́n olóṣìbí ti Muyideen yẹn náà ni wọ́n wọ́n ti pariwo tó ariwo la rí lórí social media ìdí tẹ́lómi dẹ̀ ṣe pariwo yẹn ni pé ó ní the gift lọ́nláìn torí kò ń ṣe torí mú ìdí iná ṣe wá pariwo wà láì tó bá yẹ pé ìfẹ́ mú ìdí iná ní débẹ̀ débi tí gbogbo wọn ti wá yàkàyàkà Àgbàlá Gabriel yẹn ó yẹ kí eh, mú ìdí ti ra kó ti ó yẹ kó ti ra lé fún ní Lẹ́kí ládùúgbò gbogbo ariwo tó pa yẹn ọ̀dọ̀ Àgbàlá Gabriel yẹn jìnnà ó yẹ kó ti ra lé fún ní Lẹ́kí sùlẹ̀ yábàwò ni ó yẹ kó ti ra lé fún ní Lẹ́kí láti last week ẹ̀rí báwọn tó gbé àwọn mú ìdí náà mà ní fáǹsì wọ́n mọ̀ jáde fún Àgbàlá Gabriel gan wọ́n jáde fún gan wọ́n jáde fún gan wọ́n jáde fún Agbala Gabriel gan àbí wọ́n ṣe wá jáde fún tó wọ́n wá the this guy should add professor to his name Ah, <laughs> lè jẹ́ professor àwa ò kàwé ewé la ka ewé ni ewé lèmi kà èmi ò fi gbogbo ara kàwé ọlọ́run ló kọ èmi bẹ́ẹ̀ ìrìn àjò mi tí mi dẹ̀ fi kàwé Ah, ọlọ́run ló ṣàánú mi ṣá káṣá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ̀wọ̀n kọ́mọ tí ò bá ní ìyá tó lè jẹ́ ọmọ second wife ojú wọn máa ń rí díẹ̀ ẹ̀bọ̀ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ìtàn ìtàn ajagungbadé oyé ìtàn ajagungbadé lọ̀rọ̀ mi ìtàn akẹ́yìndé gbẹ̀gbọ́n òun lọ̀rọ̀ rú àwa yìí <laughs> so ọlọ́run ọlọ́run ló ń kọ́ ẹ̀dá mọ̀ ṣe bó ṣe rí ẹ̀kọ́ tó gbẹ̀mí náà tún wá lálẹ́ yìí ni pé mo kọ́kọ́ rí gbogbo ọ̀rọ̀ afibiṣólóore yẹn ẹyọ kan ṣoṣo lọ́rọ̀ wọn the best ni pé kẹ́ ẹ avoid wọn ẹlẹ́ẹ̀kejì observation tí mo tún wá rí lára tálákà mo rí pé the same thing ni wọ́n mọ́mì kan gbé ọmọbìnrin kan wá sí abroad mọ́mì kan gbé ọmọbìnrin kan wá sí abroad ó wá dé abroad tán sister mi ní ọmọ Ondo state ni wọ́n online náà láti meet wọ́n kàn wá whatsapp mi on traditional way later later wọ́n wá padà rí pé ẹni tó ṣe sọ̀rọ̀ fún mi dáadáa dáadáa torí kò sí statement a lot of you tí mo bring out wá síta rí nípa family yìí náà torí kò sí nǹkan tó concern mi i'm for solution i'm not a talkative mi ò kì í ṣe pé kí wá túyàn láṣìírí so mọ́mí yẹn wá gbé sísà yẹn dé ọ̀hún sísà yẹn ṣàdọ̀hún ṣá wọ́n ṣàṣe yamayama wọ́n ṣá sá lọ wọ́n wá bẹ̀rẹ̀ sí ní ṣáàdù bí ìgbà téèyàn fẹ́ bayé èèyàn jẹ́ sá pé bí mo tún yé sálẹ̀ mi ní fi yín lẹ̀ mo ṣá máa make sure pé mo à bá tiwọn jẹ́ mo wá ní wọ́n wá ṣàlàyé sísà yẹn láti kọ́ọ̀lù wọn mo wá rí pé the same ìwà tó ń wù yẹn náà ni wọ́n wá sọ background ibi tó ti jáde táwọn fi ràn lọ́wọ́ pé torí pé ó jọ́ wọn tó yẹ pé táwọn bá ti ń bọ̀ ládùúgbò ń gbà yẹn wọ́n máa gba báàgì lọ́wọ́ àwọn àwọn dẹ̀ wọ́n pé kí làwọn lè fi sanre fún níbi káwọn ràn lọ́wọ́ kóun náà wá ṣiṣẹ́ ní ìlú òyìnbó tó bá dẹ̀ dá dúró ilé wọn ló gbé wọn jọ ń gbé ni but gẹ́yì kò bá sọ pé òun máa gba ọkọ mọ́ ni ó tún ṣì dáa ó tún fẹ́ lé mọ́ mi kúrò ní ẹrù wọn pátápátá ibẹ̀ ni ó wá sísálọ tó wá sálọ wá wá ni pé àdìmọ̀ àbá ti ń jẹ́sẹ̀ bọ̀ ọlọ́run ti bá wá rìn kúnrìn àjò ẹ̀ ẹ̀ ọlọ́run ti bá wá rìn kúnrìn àjò ẹ̀ normal normal torí a ti sọ fún kò gbọ́ mo máa ń kọ mo kọrin kan nínú first album mo ní ewúrẹ́ tá a bá báwí ewúrẹ́ tá a bá ń kìlọ̀ fún tí ò bá gbọ́rọ̀ tá a bá báwí tí ò gbọ́rọ̀ kò kí ń ṣe ìwà ìkà tí irú ewúrẹ́ yẹn bá padà dẹran àmúso kò tún ṣe ẹran àmúso nìkan ẹran àmúso ẹran àpajẹ ìyẹn náà ń pè ní finishing ẹ bá ti ń kìlọ̀ fún ẹ pé pé ìdí lọ́ra àwé ẹ jẹ́ ìfèdè àkúrẹ́ sọ àwé rọra kọ́ bá ti sọ kọ́ fọ̀ kó rọra rọra mọ́ jẹ́ kájá jẹnu rẹ̀ àwé kó bá ti di gbà kan fọ à pé ìdí rọra kọ́ bá ti kí ọkùn o nǹkan ti ṣe ẹ́ nìyẹn o lákùrẹ́ bá ti ń kí ọkùn o nǹkan ti ṣe ẹ́ nìyẹn ga torí pé àìgbọ́ràn rọra yẹn ló yẹ kó padà kí ẹ okun o ilé ayé yìí ó gbẹ̀sọ my brother tẹ́ ẹ bá ṣáà ti jẹ́yàn ẹ jẹ́yàn your home to your family ẹ tọ́jú ọmọ yín tẹ́ bá fẹ́ help ara ta ṣe ti help ọmọ yín àti ìyàwó yín ṣe ti help ọkọ yín àtọmọ yín ẹ kọ́kọ́ help àwọn yẹn náà àwọn yẹn ló need help tó similar to you ṣe ti help brother yín ṣe ti help àbúrò yín àǹtí yín àwọn àbúrò wèrè kan náà wà o àwọn ẹ̀gbọ́n wèrè kan wà o tọ́ọ̀kì ń fẹ́nu dénú o tẹ́ bá fẹ́ avoid the family ẹ avoid the family pẹ̀lú ọpọlọ ẹ má sà fún wọn tán ẹ má dẹ̀ sùn wọn jù torí ọjọ́ ìdágìrì family náà wèrè náà níwúlò tiẹ̀ lọ́jọ́ kan o nǹkan tí mi ṣe kí n advice yẹn kéèyàn sá fún family ni bọ́ tó bá fẹ́ súnmọ́ family tó bá dẹ̀ fẹ́ gbélé ayé ayé wà ayé wà ah, wá jira ni wá jira ni wá fi wá fi gbogbo mọ́ta wá fi sábẹ́ slippers wá máa fi ṣẹ̀ṣẹ̀ rìn ọjọ́ tó bá ti fẹ́ rí ọjọ́ tó bá ti fẹ́ ṣe báyìí wọ́n bá ti rí pé wọ́n ti kan kinní ìmọ́lẹ̀ ẹ sọ challenges yín dẹrú ayé wà ẹ̀yin náà understand nǹkan tí mo sọ yín fáǹsì mi ayé wà lóríṣiríṣi ẹ sọ challenges yín dẹrú kéré gan bọ̀ kinní kan ni mo fẹ́ sọ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ẹ̀yin tí ìṣẹ̀lẹ̀ burúkú bá ṣẹlẹ̀ sí tó bá yẹ pé bóyá ó ti ṣe lọ́tọ̀ fi nǹkan nǹkan yẹn wá nǹkan yẹn ò kò dáhùn lára ẹ̀ my brother my sisters ẹ lọ notice ẹ lọ ṣe ìràpadà straight ìràpadà straight torí pé afẹ́ ajẹ máfẹ́ ayó wà nínú àwọn èèyàn afẹ́ ajẹ máfẹ́ ayó wà nínú ìyàwó afẹ́ ajẹ máfẹ́ ayó wà nínú ọkọ afẹ́ ajẹ máfẹ́ ayó wà nínú ẹbí afẹ́ ajẹ máfẹ́ ayó wà nínú alábàágbé afẹ́ ajẹ máfẹ́ ayó wà nínú alábàárìn amọ̀niṣe ni afàìmọ̀niṣe ni wọ́n kúnlẹ̀ bí omi dàbí mo ṣe dà wọ́n níye ìkà ni tẹ bá rìn kẹ wẹ̀yìn tẹ bá rìn kẹ tẹ bá wẹ̀yìn tán kẹ fúnra ẹ̀yin ọmọ ìyá mi ẹ má fọ taṣọ rẹ ẹ má fọ dalẹ̀ ṣe yàn ah ó léwu my brother my sister ẹ pé mo kàn ń discourage gbogbo láti ẹni tálákà kọ́ lọ ṣiṣẹ́ wọ́n tó bá ti jẹ́ tálákà lọ ṣiṣẹ́ tọ́lọ́ bá fẹ́ gbàdúrà gbàdúrà ní ẹnu ìgbìyànjú ẹ àti inú rẹ tó bá ní sọmọ làkejì bọ́lọ̀ ṣe máa ń ṣàánú èèyàn nìyẹn ọlọ́run kì í ṣàánú èèyàn straight bàgbàlá Gabriel ṣe ń ṣe yẹn àgbàlá Gabriel you have to come out and give them work yes fún wọn níṣẹ́ ok wọ́n ti ṣe ó kọ́ ni kọ́kọ́ fún wọn ní sample tó ọlọ́run kọ́lọ́run dáríjì mi tí má wo ìwà èèyàn tí má fẹ́ ṣe oore fún ẹ̀ máa kọ́ ní kó ṣọ́kù náà mo lè mo lè bu two acres fún ẹ kó kọ́kọ́ ṣan lọ pa tó bá ti ṣe ọtán ẹ̀hẹ́n ẹ̀ máa ṣe wa máa mọ̀ pé iṣẹ́ ọwọ́ ẹ ló jẹ bọ́n tí má ti sọ fún ẹ pé kó ṣọ́kù tó bá ti wùwà ìgbéraga tó sọ pé ò lè ṣe mo ti mọ orí èèyàn tó jẹ́ ashab mo ti mọ oríyàn tó ajé mo ti mọ oríyàn tó jẹ lẹ́sẹ̀kẹsẹ̀ mo ti mọ pé so irú ẹyin náà sọ ó tiẹ̀ dáa ilé ẹ máa rẹ́ lómi tálákà ni olòṣì ni kò ṣoríire kò dẹ̀ fẹ́ ṣoríire á tún máa bó lówó ágìw á máa bá láàánú ẹ̀jà kò ní gbọ́ correction kò dẹ̀ ní rẹ́dí àti gbọ́ correction yẹn irú wọn wọn kì í bá ru wọn pariwo ẹ̀gbọ́n bàtà yín pẹ́pẹ́pẹ́ tó bá kí yín ní ọmọ good morning ẹ má dáhùn mọ́ olówó mo bá tán mi ò máa bó olóòṣì tán ẹni tí o mọ bí ẹgbẹ́ tí ọdẹ bá ròṣẹ́ tó bá ro ìyà gbogbo àwọn tó ń dìde tó ń ràn yàn lọ́wọ́ yẹn náà wàhálà tí wọ́n ṣe kí wọ́n tó máa sọ pé àwọn ń ràn yàn lọ́wọ́ àwọn fọ́mọlà kejì ní nǹkan tó bá tó bá ní kọ́ ro nǹkan tójú wọn rí ni wọ́n á ń kọ bọ̀ ní máa jábọ́ online wọ́n á ń kọ fifty kọ bọ̀ ní máa jábọ́ tẹ́lómi ìbá ní kò ń wo nǹkan tóun ti fèsì láyé òun ẹ wàá ṣoore fún lórí ibú mi kò tún nífẹ̀ẹ́ mu re kò tí yẹn ṣe sáìdì irú àwọn àti yẹpẹ́ wa ní two by two tó bá ti ṣe wèrè afẹ́fẹ́ two by two sí ìyá ẹ̀ lórí ni ó máa ń ṣẹlẹ̀ lọ́dọ̀ tàwa níbi tó yẹ pé two by two ló máa padà parí mátà yẹn tí bá ti sọ fún ẹ pé jáde nínú ilé mi tó bá ti gbọ́ bá tú ajálẹ̀ fún ẹ fẹ́ wọ one chance ni mi gbọ́n kankan bí mo ṣe wà lọ́run ló dá mi bí ọlọ́run ajé but ẹ̀yin tó jẹ́ pé ẹ gentle tó jẹ́ pé ẹ lápọn wá ọlọ́run á yín o ọlọ́run á yín o ah ìyá mi láti fa irọ́ ò dáa ṣe láwa ìtú bá ìtú ló máa ń yanjú ẹ ò lè yá bára mọ́rẹ́jú obìnrin tí wọ́n bá gbàlá eh, Gabriel ṣe tó sọ fún ẹni ọlọ́run yẹn ẹni ọlọ́run lè ṣù ní gbogbo wa o available always guide ní ìjà wà ìjà òsì ajé ọlọ́run ìjáwá ìjà òsì always guide you ni o àwa gi two by two sí ẹ lórí wàá àwa jẹ́ pé èmi lẹ́nìkan bọ́ síta bẹ́ẹ̀ tó èmi mo lé ẹ lọ bódìjà pé kó lọ gbàárù màá ti kàn ẹ́ lára lẹ́sẹ̀kẹsẹ̀ níbo ẹ má yànjẹ o tí bá sọ fún yín pé ẹ má yànjẹ do me and do you lọ́ra ayé o ẹ̀yin fáǹsì mi ẹ má yànjẹ o wọ́n bá ti gbé wèrè wáyé gbé wèrè padà ẹ má lọ sí yẹn olúwa o sì wá ń wò mí ilé kan wàhálà ìyá máa jẹyìn ẹ olúwa mo fọ̀rọ̀ mi lé ẹ lọ́wọ́ ẹ lágbájá wá ṣe báyìí fún mi tọmọdé kan wèrè kan bá kọjá yẹn sọjọ yẹn dé kẹsàn dẹrùn àmúso ẹnà ẹnà pa ẹ jẹ́ kó mọ̀ pé ẹ ṣáyẹ ò fẹ́ bàjẹ́ mi lágbájá ṣé torí pé o ti rí mi pé mo dàgbà àbí kinní kan mọ́mí ẹ dúró yín dànù ẹgbẹ́ kẹ́ nà mọ́lẹ̀ wọn kì í ṣe wọn kì í ṣe rárá àdá àwọn ìyá ọgbà wọn láwọn ìyá ọgbà kan especially àwọn ìyá ọgbà mi kan wà nílùú òyìnbó mẹ́rin tábàjọ wà ni mọ́mí omi sísun kọ́lá yé tó bá ṣe wèrè màá lu ẹbí ẹni máa kú màá lu ẹ màá tún dúró tiẹ̀ màá tún ní kọ́ tún bá mi ẹ eh, àmì pastor. àmì pro ẹ eh? you are a pastor kẹ ó ní blow lọ́wọ́ ni kọ́lọ́n tó pè ẹ́ ọ ti ṣe gbóró rí náà láti àwọn ẹgbẹ́ òsẹ́ni bọ̀dì tọ́lọ́run pé oníkálukú kan wá nǹkan tó máa jẹ ẹ gbà bẹ́ẹ̀ nínú ayé mú mọ̀ oníkálukú ta lọ́lọ́run pé ọlọ́run ti dáyé ọlọ́run tẹ̀ ti fún wa ní gbogbo nǹkan tá a máa rí físíkà tá a máa lò ta ló dictate pé ká máa jẹ̀wà ká máa jẹ rice ẹ eh, ẹ̀yin yan mi ta ló dictate ká máa jẹ̀wà ká máa jẹ rice ta ló dictate pé ká máa ṣàmàlà ká máa ṣàmàlà jẹ ká máa ro ẹ̀fọ́ ká máa ro ewédú ta ló dìtẹ́tì ẹ̀ ta ló dìtẹ́tì ká máa wẹ̀ mo ń béèrè lọ́wọ́ gbogbo yín náà ta ló dìtẹ́tì pé ká máa wẹ̀ ọlọ́run ti dá gbogbo nǹkan nínú ayé ẹ gbàgbé ọlọ́run ti dá gbogbo nǹkan nínú ayé ó ti fún wa físíkà ó wá kù sọ́wọ́ wa that is why i don't bend down to anybody i don't bend down for anybody ìyálà ìyá mi bend down fún yàn rí láyé mi whatever anything you be you be am ni o bí mo ṣe wà anything anything i be i be am for my own family ni o mo ń tọ́jú ọmọ mi gbogbo nǹkan tó yẹ kí n lò tọ́jú àwọn ọmọ mi pátápátá ni mo fi ń tọ́jú ọmọ mi mi mọ́ pa anybody unable to go life why mo tọ́jú ara mi torí pé mo ríra mi kò yé mi ì rẹ́ni ẹlẹ́ni bìkọ́ mi ì lè rí tí òye èèyàn bá sọ̀rọ̀ ara ẹ̀ fún mi ṣé mo lè rí ni báwo lèèyàn ṣe ní sọ̀rọ̀ ara ẹ̀ fún mi tí màá wá rí ṣé wọ́n rírú ẹ̀ ni sọ́rí irú ẹ̀ ni ó kí ẹ sọ̀rọ̀ ara yín fún mi báyìí sì mo wá mọ̀ báwo ni mo ṣe mọ̀ báwo ni mo ṣe fẹ́ mọ̀ ṣé ká máa tọ́ra wa jẹ ni ẹ báwo ni mo ṣe fẹ́ mọ̀ ọ̀tí tẹ́ ẹ bá sọ ni mo tó lè mọ̀ ẹnìkan wá jókòó síbì kan orí opportunity là yí ẹ jẹ́ kí n pa live tiktok yìí orí opportunity là yí ẹ ó wá mi sí òsì ẹ̀ ṣé ẹ mọ̀ kó ti miss opportunity ni ṣé wàá rà àwọn tó ti yẹn àwọn yẹn fẹ́ fi káàṣì kúrò sí wọn fẹ́ fi ṣe jẹun jẹun ni o wọ́n máa padà sá lọ fún ẹ gbà bẹ́ẹ̀ bí mo ṣe sọ fún yín wọ́n máa padà sá lọ fún Muyideen wọ́n á gbàgbé ẹ̀ pátápátá tó bá yẹ pé bẹ́ẹ̀ náà ni wọ́n nífẹ̀ẹ́ tó ni láti last week ó yẹ kí Muyideen ti kọ́lé tuntun kó ti ra jíwa kó ti ra mọ́tò ìgbà yẹn ni màá mọ̀ pé ah, àwọn fásitì Muyideen ọ̀rọ̀ yẹn káwọn lára o but àti bring down Àgbàlá Gabriel gan ni target ẹ̀yin èèyàn mi Ọlọ́run máa ṣàánú wa Ọlọ́run kò ní jẹ́ ká bá olórí burúkú ẹ̀dá dòwò pọ̀ ẹ̀yà gbìràn mọ́mì ẹ yagi ìran dádì ẹ yagi ìran ẹ má sọ pé ẹ olúwa olúwa wà o ẹ ṣoògùn ẹ mi nǹkan ẹ mi nǹkan dáadáa nǹkan ṣe nìkan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ṣáàná ni àbí ni àná àbí ni mi ti ẹ̀ mọ táìmù tó máa ń kọlù ṣàpọ̀ṣà nǹkan ṣe yín ẹ wà lọ hospital fún six months ẹ ń lọ hospital fún six months ẹlòmíì gan ọpọlọ ẹ ò kì í ṣiṣẹ́ fún ó ń lọ hospital fún six months mo wá ní èló lẹ ti ná báyìí ah wọ́n táwọn bá ní káwọn calculate six months yẹn àwọn àti fẹ́ẹ̀ ná tó yá seven point something million bọ́yìn sọ̀rọ̀ náà nìyẹn sísá mi má bínú pé mo kàn fọ̀rọ̀ yín ṣàpèjúwe tẹ́ bá ń wò mí o àwọn àti fẹ́ẹ̀ ná tó seven million kí ni ìgbà wọn ní wáyé tẹ́ wá pè mí àwọn wò pé káwọn tún gbọ̀nà mí ni ó dà owó tèmi náà seven million wọ́n bá ní àmì Mr. Saheed ti pọ̀ ju wèrè níyìn ó dà pé yín ti dàrú nǹkan ṣe yín láti six six six six months ẹ jókòó síbẹ̀ ẹ jókòó síbi tó yẹ kẹ́ ti bẹ́sẹ̀ yín sọ̀rọ̀ kẹ́ tó kẹ́ tó náwó dé stage yẹn àwọn tí wàá búlòkì báyìí kí nìkan tí wàá sítórì nìyẹn ọkọ̀ tó ti lọ lẹ̀ ń ṣẹ́jú sí ẹ tó padà lọ wọ́wọ́ mi náà ni so ọ̀dẹ̀ lẹ́yìn lẹ́yìn ìgbà tẹ́ ti waste time ara yín tán mẹ́ ẹ wá rí ọ̀dẹ̀ gbogbo ẹ̀yin kọ́sítọ́mà mi tẹ́ máa ń wá sọ́dọ̀ mi tẹ́ ní ẹ ti náwó náwó náwó ẹ má jẹ́ ń gbọ́ statement yẹn lẹ́nu yín mọ́ gbogbo ẹ ti náwó náwó náwó yẹn gbogbo statement yẹn hmm, story ni ọlọ́run story ni náwó náwó náwó yẹn ṣó gba nǹkan tó dáa ṣó fi ẹ lọ́kàn balẹ̀ tí ò bá tí ì rí ò tí ì rí náà nìyẹn ìwàkúwà là wá nǹkan tó sọnù jẹ́ bẹ́ẹ̀ bọ́rọ̀ ayé ṣe rí nìyẹn kò jẹ́ tuntun ẹni tí yóò bá wá sọnù kò lè rí he ọ̀rọ̀ tó wà ń bẹ nìyẹn ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi so ọkọ tèmi kàn fi wá lálẹ́ ni pé ó dáa ó dáa ṣé mo ìdí ti wára jíwa gan pẹ̀lú ọ̀tẹ̀ tán ní kó ṣe báyìí ọmọ ìyá mi ẹ má yẹ ká dìtẹ̀ ara wa o ẹ má yẹ ká dalẹ̀ ara wa o that is why bóyá òun lọ́lọ́dẹ ṣe ń jẹ́ kí n tẹ̀síwájú nígbà tí ọ̀rọ̀ kan bàbá mi májàsọ́lá mò ń bọ̀ akọni akọni Oòduà Ìgbòho number one èèyàn mi dádì mi ọ̀rẹ́ mi my mentor torí ìran jagunjagun lèmi náà ti jáde kọ́lọ́n jẹ́ ká tó bàbá àwa ò lágbára tó bàbá àmọ́ ìwọ̀nba kọ́ ni ọmọ tọ́lọ́ ń ṣe àwa yìí náà ó tó proud níta pé ọkùnrin níwọ̀nba làwa náà àwọn èèyàn bẹ̀ sí ń betray máa yìí àwọn èèyàn bẹ̀ sí ń betray kò ní bàjẹ́ àlíyà good àwọn èèyàn bẹ̀ sí ń betray wọn torí nǹkan tó máa jẹ mo fẹ́ kẹ́ kọ́gbọ́n nínú ọ̀rọ̀ yìí everybody bẹ̀ sí ń ṣe àwọn báńkàn tó máa jẹ by force báńkàn tó máa parọ́ máa àwọn èèyàn parọ́ gbowó parọ́ gbogbo ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa náà ṣe yorùbá nation gbà yẹn torí wọ́n mọ̀ pé agúnmu owó ni májàsọ́lá agúnmu owó ni oníkálukú wa bẹ̀ sí ń lo àrékérekè bọ̀ ẹ wá jẹ́ kí n já yín tàn ìgbẹ̀yìn ló ń yó lóku àdá ọ̀rẹ́ mi ìwà tó máa wù wòwà tó máa wù torí ọjọ́ ẹ̀san ìgbẹ̀yìn ló ń yó lóku àdá ọ̀rẹ́ mi gbogbo àwọn tó wá wùwà yẹn dà léni gbogbo ẹnu ni mo fi sọ gbogbo wọn dà léni orúkọ wọn ti bàjẹ́ ìwà ọ̀dàlẹ̀ kò lérè tẹ́ẹ̀dá bá ti ń dalẹ̀ láyé àtúbọ̀tán wọn kì í dáa bàbá mi tẹ́ ń wò yìí ẹni pé orí bẹ́ẹ̀dì ni mo wà orí bẹ́ẹ̀dì ni mo ti ṣe programu bí mo ṣe to bí mo ṣe to fúrèmù nìyẹn má bínú kó pọ̀ ẹni bá rówó fi ṣe nǹkan máa ń rí bẹ́ẹ̀ ìwà ọ̀dàlẹ̀ nílé ayé yìí ẹni tó bá ti ń dalẹ̀ kò lè jẹ́ èèyàn kò lè kò lè kò lè kò lè rí nǹkan tán kó nílé ayé yìí now ẹ eh, lágbájá gba bílíọ̀n ẹ tàbí ló gba bílíọ̀n òun dà owó yẹn dà báyìí ṣé wàá rí ẹ̀yin onísùúrù lọ́lọ́run wà táìmù gbà tí mi sọ̀rọ̀ Yorùbá nation mọ́ lọ títí tí mo wá padà sí ibi bísínẹ́sì mi tí mo bẹ̀ sí ṣe gbogbo ẹ̀ ṣe rí nǹkan tí mi ò tiẹ̀ rò pé màá rí lọ́dún mẹ́wàá wàláì mi ò regret pé mo join Yorùbá nation ní year two thousand and one mi ò regret pé mo support ìjọmọ ìyá mi nígbà tí mo rí bàbá yìí tán ńlá kàkà pé à ah, fúlàní jiyàn gbé kinní kan jiyàn gbé èmi náà gbọ́ ládùúgbò mi mo dìde mo pé ó gba àwa ọ̀dọ́ pé ah, ó yá ẹ̀yin èèyàn nǹkan tí bàbá mi ń ṣe yẹ káwa náà bẹ̀ sí ń practice ẹ̀ ń bí ìgbà kan láti ṣe fijilante ọ̀sán ibi tọ́wọ́ yẹn kan da màlúù aṣáà ń practice ẹ̀ on our own ìgbà yẹn mi ò tí ì mọ bàbá àmọ́ mọ bàbá bàbá ni ò tí ì mọ mi mo ṣáà ń ṣe tèmi lọ ẹ wá wo inú bínú ṣe rí lóbi yíyan ṣé mo kí mo sọ kinní kan nígbà tí mo bẹ̀rẹ̀ program mo ní bí bá ṣe rí ni olúwa ṣe taari olórí sí ẹ bí ìwà ẹ̀bùn ìbá ṣe rí lolúwa ṣe máa tarí olórí sí ẹ olórí tèmi rèé tẹ́ ń wò yìí ẹ̀yin lẹni president nàìjíríà mi ò ní president nàìjíríà tèmi olórí tèmi tí mo like òun lẹ́ ń wò yìí olóyè májàsọ́lá ọlọ́run wá wọlá pé mi ò bìtírè wọn ó wá fi ọ̀pọ̀lọpọ̀ àwọn aláàánú dìde sí mi yá ah, Saheed máa bó jẹ́ pé iṣẹ́ tó ń ṣe ni màá kó má dàgbé bóyá support ẹ lórí ẹ màá dúró tì ẹ lórí ẹ ẹ̀rí bóyá ń ṣàyìn ẹ̀rí ọlá yín ni o abẹ́rẹ́ ẹ̀rí kìíní original ni o ẹni mo ṣe fresh ní ẹ̀rí kan tó wà lọ́rùn mi ni òòrùn ọ̀rùn mi ni òòrí páńpá ẹ̀yin aládùúró tì ẹ̀yin onínúure lọ́lọ́run máa ń wà má kánjú lábẹ́ gbóná kó má bàa padà ju ẹlẹ́nu pẹ̀lẹ́pẹ̀lẹ́ ló nílé ayé torí àtúbọ̀tán náà ṣe ń sọ elétí dídì ò ní gbọ́ torí pàjá tó máa sọnù ni kò ní gbọ́ fèrè ọdẹ elétí dídì kò ní gbọ́ ẹ má yẹ ká jẹ́ bìtìrẹ́yà ṣé ẹ wá mọ̀ pé a ẹ̀ Muyideen Bódìjà ó bọ́ síta láti fẹ́ ba tèèyàn jẹ́ láti fẹ́ borúkọ èèyàn jẹ́ orúkọ títí ẹ̀ ló wá bàjẹ́ sí because ó ti condemn mi ìwà lè sọ bóyá tó bá bẹ̀rẹ̀ sí ń dá ọ̀dẹ́ọ̀dẹ́ náírà fún nínú ọjà o ọlọ́run má jẹ́ kí ọmọ wa lókìkí sínú gbó ẹ má jẹ́ ọlọ́run wọ̀ àtèmi àti gbogbo ẹ̀yin tẹ́ máa wo fídíò yìí òkìkí yín ògo yín kò ní wọ mi òkìkí yín kò ní jòkìkí wèrè ẹ mọ̀ pé ẹni tó bá ti ń pè ní bọ̀dá bọ̀dá bọ̀dá ládùúgbò ẹ mọ̀ pé alágànnà náà ń pè ní bọ̀dá ni Salaudeen báwo ni mo kì í ẹ mọ̀ pàwọ́ èrè èèyàn náà pè ní bọ̀dà ni bọ̀dà lágbájá bọ̀dà lágbájá àwọn èyíkè àdúgbò abẹ́sẹ̀ ni mo ṣeré torí pé kò jẹ́ nǹkan torí pé kò jẹ́ èèyàn torí pé kò nípa ayé a máa wò rẹ́rìn bọ́ tí o wọn kò wá sẹ́ni tó lè bẹ́ lọ́wọ́ kó bírú ẹ̀ lọ́mọ ẹ understand <laughs> ṣé wàá nínú mú ìdí yẹn wọn ò ní rí àṣìṣe ẹ wọn ò ní rí challenges ẹ torí pé wọ́n ti gbà pé alágànná ni kò pé ìgbà tí mo post fídíò mú ìdí nǹkan níjẹta àbánà bọ̀dá dìdìrín kan wá post sí abẹ́ kọ́mẹ́ǹtì yẹn but if it is your brother ṣé you will allow Agbala Gabriel to be beating him mo wá fọ fọ́tò wọn jáde wọ́n tó bá ti wá kọ́mẹ́ǹtì dáadáa sọ́dọ̀ mi màá ṣe ẹ́ táyé ìbálẹ̀ tí ń bàjẹ́ mi ni mò ń ṣe ẹ́ bàbá mi ni tó bá ti kọ́mẹ́ǹtì dáadáa sábẹ́ pọ́ kọ́mẹ́ǹtì mi màá ṣe ẹ́ torí màá fọ fọ́tò ẹ jáde mo yín fọ fọ́tò client jáde mo wá dọ̀ra mú fọ́tò bọ̀dá yẹn kọ́ máa gbọ́ mi rò pé wọ́n máa wà bí wọ́n tó bá ṣì wà láyé mo rà fọ fọ́tò wọn mo lọ fi síbi ògún bó ṣe yẹ kí n ṣe mo fi síbẹ̀ ọmọ tó bá kù tó bá ń bí báyìí irú ọmọ tó jẹ́ tó jọ Muyideen yẹn náà máa bí torí ẹlẹ́dàá mi kò ní jẹ́ kí n nírú Muyideen lẹ́gbọ̀n bọ́bọ́ ṣe ròórò mi yẹn ó gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ fún wọn ẹlẹ́ṣẹ̀ kan ọ̀dẹ̀ ní lọ láì jìyà kò jù bẹ́ẹ̀ ah mọ́mí mi mi ìparọ́ mi Mrs Latifa ó pọ́ síbù káwọn náà padà rí torí táyé wọn bá ń bàjẹ́ kọ́ lè mọ̀ pé mi mo wà ń di ọ̀rọ̀ wọn wàláì mi mo wà ń bẹ̀ mo rọra farabalẹ̀ fọ́ fọ́tò wọn jáde pé ṣe búwọ̀ ló mọ̀ ọ̀rọ̀ sọ lẹ́nu ẹ̀ gbọ̀rọ̀ kò sí wàhálà a nídìí àti máa bára wa jà wọn lórí social media talk and collect ni torí jẹ́jẹ́ mi mo post nǹkan nǹkan tó ń dùn mí léyìí téèyàn lè betray betrayal they are a bastard betrayal ò lè jẹyàn láéláé wọn á máa dààmú kiri ni ìran betrayal máa ń dààmú kiri ni ẹgbàá bẹ́ẹ̀ ẹnìyẹn kó tó comment kò wá wò pé tó bá jẹ́ pé ẹ̀gbọ́n òun ìkan nínú àwọn family ẹ̀ náà wá blackmail náà fún nírú blackmailing burúkú yẹn kò ró ẹni tọ́lọ́run ti gbéga tó lò sì kan wá fẹ́ dá padà wálẹ̀ kò lè wálẹ̀ especially ẹni tọ́lọ́run bá ń pẹ lẹ́yìn ẹ̀ táwọn tó ń láyé náà tó ń bẹ lẹ́yìn ẹ̀ tó ń dúró tì í ẹ lọ máa wo aṣọ ọ̀dàlẹ̀ tó bá pé méjì kì í pé mẹ́ta tó bá ṣẹ̀ṣẹ̀ pé mẹ́ta kísà ní yòókù ẹ lè rí ayé ọ̀dàlẹ̀ kó dáa ẹ lè rí ọ̀dàlẹ̀ kó tẹ̀síwájú láéláé mo stọ́pù àti máa gbé ìgbà tí mo rí táwọn èèyàn ṣe ń bú olóyè Sunday Igboho tó sọ̀rọ̀ sí máa yẹn ní àwọ̀ kí ni ẹ̀rẹ́ máa ń dùn mí pé ah máa yín sọ pé ìyà ní ẹ̀yìn ọmọ Yorùbá ẹ jẹ́ ká kọ́ kínní àwọn tó kàwé wọ́n ní ìlítírèètì ni àwọn táwọn kàwé pọ̀ ìwé wọn tó kà yẹn ò tí ì sọ fúẹ̀lì padà di ọ̀dẹ̀ náírà báyìí nǹkan tó kàn ń dùn mí pẹ̀lú ṣẹ́gbẹ́ yẹn ò wúlò ní ṣé kò lè control ṣe bẹ́ẹ̀ ní báírò lẹ́ ń lò tẹ́ fi control gbogbo ayé àwọn tó ka ìwé bọ̀ wọn ka ọgbọ́n ọnú wọn ní kí Sunday dákẹ́ kó má da nǹkan rú kò wá da nǹkan rú báyìí nǹkan wá déédéé dàrú fúnra ẹ̀ tó bá ti wá sọ́dọ̀ mi tó ń pariwo kí n dá wọn lóhùn eh, ẹ brother Saheed báwo wá ní Yorùbá ní ìṣọ̀bá mi ń dá wọn lóhùn ó lè ìkà ni wọ́n ọ̀dàlẹ̀ ni wọ́n ẹ̀kọ́ tó bá jẹ lọ́wọ́ báyìí náà mọ̀ wọ́n ti rí pọ́rọ̀ ti dàrú wọ́n tó fọwọ́ kó sábẹ́ yín kan tó ti yìn síwájú tó bá ti dinú election àwọn náà ni yóò tún pariwo olórí ibú ni wọ́n ṣẹ́ nìkan tó bá ti ń pè ní tálákà ẹ sá fún wọn. ẹ̀yin fáǹsì mi ẹ má ti ẹ̀bọ́ lóṣèré rárá ẹ pákéjì ara yín ẹgbẹ́ ẹyẹlẹyẹ ń wọ́tọ̀ ẹ bá àwọn ẹgbẹ́ yín rìn tẹ bá fẹ́ lọ́rẹ̀ tipátipá kọ́nà fi ń lọ́rẹ̀ bọ̀ tẹ bá fẹ́ lọ́rẹ̀ báwọn méjì yẹn báwọn sẹ́ẹ̀tì yín rìn ẹ má bò lórí burúkú ẹ̀dá lóòwò ṣẹ́ nìkan tó ń pè ní tálákà tí tálákà bá sunkún bá yín bá yín ṣinṣin tẹ bá rẹ̀ lẹ́kún tó ń ṣì máa bu yín tẹ bá lọ tán ẹ gbà bẹ́ẹ̀ tálákà ya wèrè gan torí owó tálákà wọn máa believe pé ẹ gọ̀ lẹ ṣe ah ah tẹ́ ẹ bá ti lẹ́ experience nǹkan tí mo ń sọ yìí ọlọ́run ò ní jẹ́ kẹ́ lẹ́ experience ẹ o tálákà máa sọ pé ẹ gọ̀ ó máa padà fi ń ṣe yẹ̀yẹ́ pé ẹ gọ̀ lẹ ṣe ṣe oore <laughs> kíní ọ̀rọ̀ tí mo ń sọ yìí ah tẹ́ bá súnmọ́ àwọn tẹ́ bá súnmọ́ àwọn tálákà ọlọ́run tí àwọn tálákà ayé máa ń appreciate ẹ mọ̀ pé ayé ó lè jẹ́ pé àwọn arógun ṣáájú ológo ló di àwọn yẹn mọ́lẹ̀ tán bá réèyàn tu wọn wọ́n máa appreciate bọ̀ ṣe rí àwọn tálákà àwọn tọ́lọ́run ti sọ pé wọn ò ní jẹ́yàn nílé ayé àwọn tọ́lọ́run ti sọ pé wọn ò ní jẹ́yàn ṣe rí àwọn tálákà ọlọ́run ẹ wọ́n ṣòro ṣòre fún wọn kẹ́ ẹ tún ṣòre fún wọn kí wọ́n jẹ́ kẹ́ wọ́n máa sọ fún yín pé ẹ̀ṣẹ̀ kankan náà ni báyìí wọ́n ṣe rí nìyẹn tó bá ti wá pariwo báyìí pé ẹ ẹ má jẹ́ kán tì yín pọ̀npọ̀n ẹ ra àwòrán don't worry I will, do something ibẹ̀ yẹn orí scale ni kẹ́ fi wọ́n sí kẹ́ fi wọ́n sí èjìká ẹ má gbé wọn sórí ọjọ́ tó bá ti fẹ́ ṣe náà mọ̀nàmọ́ kẹ́ yẹ wọ́n dànù ọ̀gá kúrò nínú ayé mi kò fi mílẹ̀ that's it o tẹ bá lọ sọ pé ẹ fẹ́ gbé wọn lérí á yà yín lẹ́nu pé wọ́n á change music láàrin ọ̀nà wọ́n change music fún olóyè Sunday Igboho wọ́n change music yẹn totally àwọn náà wá dákẹ́ ẹnu ó ti pé ó ti wọ six to seven months now tí mo ti dákẹ́ lórí ọ̀rọ̀ Yorùbá nation ṣé ẹ believe pé mo ti kọ́ léṣá mo ti kọ́ block mo ti gbé block dé limited mo ti kan páànù mo ti ṣe pop mo ti rẹ mo ti parí ẹ mo ti kẹ́rù síbẹ̀ ṣá mo wá wo ra mi pé Saheed káàtì ẹ̀ wá gbà àtòrí kan kan lọ lọ́hùn mo wá wọ pé sàyè ká gbà pé gbogbo yàtọ̀nà one two three yẹn ni mo fi fèsì láìfẹ́ kọ farabalẹ̀ wo nǹkan tó máa rí wàá torí ìkànṣe kan lọ́lọ́run torí pé ọlọ́run padà gbèjà mi gbogbo nǹkan tí mo lù sí nígbà yẹn tí ò ráyè wọlé ọlọ́run wá jẹ́ kó padà wọlé pé àá ah, ah, mò ń bẹ pẹ̀lú ẹ̀wọ̀n ẹ̀ ní sùúrù wà láyẹ̀ yẹn ní sùúrù lọ́lọ́run wà bọ̀ ẹ̀ má kàn yẹn kán pòwe pé apẹ́jẹ wọn kì í jẹ́jẹ́ bàjá ìbáwọ̀ náà ṣe sọ yẹn ẹ má dá wọn lóhùn o apẹ́jẹ oní táìmù tí bí pa nàìjíríà ó máa jẹ dúpọ́ọ̀tù o ó máa jẹ̀sàlẹ̀ kòkò dánwò kò lè jóúnjẹ gidi o ìyẹn nìkan ni mi ò gbà but onísùúrù ṣá ọlọ́run bẹ lẹ́yìn tẹ́dá kò bá ti wà ọ̀dàlẹ̀ kò sí nǹkan téèyàn bá ń dáwọ́lé tí ò ní yọrí sí rere torí people will know you that you are a trust person trust one people will love you people will support like me i have the same experience some people gan tó yẹ pé wọn báyọ̀ sọ̀rọ̀ àwọn ẹ̀yin kan wà ń bíbà tí yẹ pé you don't use to talk to anybody you don't share your experience to anybody why tó ṣe jẹ́ pé èmi tó ń tó lóye èmi kékeré yìí èmi tó yẹ pé mo tẹ̀sí máa ń ṣe náà láyìn gan why tó fi jẹ́ pé some of people wọ́n appreciate láti bá mi sọ̀rọ̀ láti ṣí ẹ̀ máìdì wọn ẹnìkan ló fẹ́ ló fẹ́ bá kan lé níjẹta tó ní òun fẹ́ kí n yọjú síbẹ̀ mo ah no ẹ sì ní nàìjíríà wọ́n fẹ́ kí n yọjú síbẹ̀ yẹn pé ẹ kíkọ́ lọ́ọ́ ṣayé tèmi ni mo ní dára sà ẹ fi wọ́n lẹ̀kan ṣe just like commission kí n lọ wo bẹ̀ kí n lọ wọn tó bá ṣe tán mo promise wọn tó bá ṣe tán máa yọjú bọ̀bọ́ ṣe ń kan lé yẹn lọ́wọ́ yẹn gerald náà ń lò kán ṣe tán máa yọjú síbẹ̀ mo rí mẹ́sẹ̀gì wọn lánàá mi reply wọn mo tó bá wà ń bí mo rí mẹ́sẹ̀gì wọn mo máa reply yẹn because mi ì yọjú síbi nǹkan tí ó kàn mí ẹ ẹ ẹ má gbé mi lọ fà ẹ gbé mi kí ẹ kọ gbé mi nọ́mà bọ̀ pé ẹ gbé mi lọ fà kí lọ́ máa yọjú sílé yín ṣe gbàṣàwò but why tẹ́ni ara ìfẹ́ ni tí ò bá nífẹ̀ẹ́ kò ní ṣe bẹ́ẹ̀ ìfẹ́ ni káwá gbà pé èèyàn ẹ mọ̀ pé social media public place ni especially ṣẹ́rí eré tá à ń ṣe yìí ó lè má ní ṣíà ju one thousand wọ́n lè má padà gbogbo ṣíà ẹ̀ lè má tó one thousand love and like ẹ̀gán lè má padà tó one thousand tí ì bá ṣọ́ra bọ́ ṣẹ́rí ẹ yẹ kí èèyàn kan make a mistake ìṣubú ìṣubú ìṣubú èèyàn làwọn òṣìkà máa ń wá tó bá make mistake tàbí tó sọ̀rọ̀ ẹnìyẹn láì dáa ẹni tó ti wá ṣubú ẹ̀ over ten years back ó máa post ẹ̀ torí nǹkan tó ń wá nínú ayé ẹ̀ gangan lórí yẹn wáyé tí àwa ọmọ èèyàn kan máa believe pé ká máa wá ṣubú ọmọ ẹnìkejì wa ló wà òkè which is ọmọdé tó bẹ̀rẹ̀ mọ́lẹ̀ tó ń wò di àgbà ni òun lọ́lọ́run náà padà ṣe fún Muyideen Bódìjà yẹn ọmọdé títí ẹ bẹ̀rẹ̀ mọ́lẹ̀ ń wò di àgbà ẹ̀sìn tiẹ̀ báyìí kedere báyìí ni because no blessed people tó lè help Muyideen láéláé mọ́ forever